والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته أجراج حج أجوريكمك كان إن أوريكم السلام ومعلا إليك الوالد دعوة تفك بعض المسلمين لكم àti mùsùlùmí lóbìnrin tó fi pa wọn láṣẹ àwọn ẹni tó bá ní ìkápá agbára ọ̀nà tó ń lè gbà débi tá a ti ṣe hajj hajj jíjẹ́ ọ̀ràn ẹ̀yàn rẹ̀ ó wáyé ní ọdún kẹfà lẹ́yìn sallallahu alayhi wa sallam àwọn tún sọ àwọn ọ̀rọ̀ mi ṣùgbọ́n iná lànàbì sallallahu alaihi wasallam ni ló ṣe nínú ìgbésí ayé rẹ ó sì ṣe hajj ní ọdún kẹwàá hijira à ń pe hajj yẹn ní wada hajj ìdágbére iṣẹ́ hajj kan ṣoṣo ńlọ́jọ́ ọ̀ràn yẹn lórí mùsùlùmí nínú ìgbésí ayé rẹ̀ à ń ṣe mfe tó bá ní ìpápá ó lówó. ọlá làáfíà eléyìí tó lè fi lọ ṣíṣe hajj ó rí dájú pọ̀ ń lọ dájú kó tó di kó kú kúrò láyé ń bí báyìí nítorí pé ewu ńlá ń bẹ lórí ẹni tó bá lówó tó sì lálàáfíà tó lè fi lọ sí hajj ṣùgbọ́n tó kọ̀ láti lọ ewu ńlá gidigidi ń bẹ lórí ẹ̀. Umar ibn al-Khattab radiyallahu anhu wọn ni gbogbo ẹni tó bá ní owó tó lè fi pèsè fúnra rẹ̀ tó sì tún ní nǹkan ọ̀gùn tó lè gùn láti lọ ṣiṣẹ́ hajj ṣùgbọ́n tó kọ̀ láti lọ ṣiṣẹ́ hajj kò sí nǹkan tó ṣẹ́kù fún àfi kó kú ní yahudi àbí nasara eléyìí túmọ̀ sí pé ewu ńlá ń bẹ lórí ẹni tí ó bá ní owó tó sì lè sanwó nǹkan ọ̀gùn tó lálàáfíà láti lọ ṣiṣẹ́ hajj ṣùgbọ́n tọkọ láti lọ sí tọwọ́ abábẹ́ kù kẹbi bàbá lọ́wọ́ tó ń pàkíyèsí rẹ̀ bàbá olùwàbọ̀yìn láti rí gan tẹ̀sílẹ̀ lọ síṣẹ́ hajj tẹ́lẹ̀ yẹn fi kó bẹ́ẹ̀ lọ́jà sí pé ọ̀ràn yẹn hajj ẹ̀yin náà ti ṣe kó tó di pé kó láyé bàbá yìí ọmọ àfi wọn rẹ́rìn ní ọmọ sọ wípé kí ni kókó ń dà lọ sí ní mẹ́kà kò sí nínú àjẹ́ńdà tòun kò sí nǹkan tó ń fẹ́ lọ sí mbẹ́ nǹkan tó kàn wá nínú ẹ̀mí tó ni pé tówó bá tówó èèyàn lè lọ sí France kéèyàn lọ gbáfẹ́ èèyàn lè lọ sí England kéèyàn lọ rìnrìn àjò afẹ́ kò sí nǹkan kankan tó ń lọ sí mẹ́ta wọn ní lọ́ńtọ̀ gẹ́rẹ́gẹ́rẹ́ ọ̀padà dèrò sàárè láì jẹ́ pọ́ lọ sí ṣe ọwọ́ akúta wọn á sì rò pé àdúró dúkìá pẹ̀lú àfijẹ́ǹkì rẹ̀ ọwọ́ kùnà láti mú owó kékeré nínú àdúró ntọ́lúwa fún láti lọ ṣiṣẹ́ hajj báwo lélẹ́yìí ó ti ṣe máa wí níwájú Allah tọba di lọ́la gbẹ̀dẹ̀rù ìyáàlú má jẹ́ kí tẹ orí bẹ́ẹ̀ o olúwa bọ́ ọ láti rí i pé ìwọ náà lọ kópa nínú iṣẹ́ hajj iṣẹ́ hajj tó bá gba ọ̀nà kan owó tí wọ́n dá lé tó bá wọ́n ó tún rán àwọn míì táwọn jẹ́ pé owó tí wọ́n dín títà àwọn ẹni àkọ́kọ́ tó bá tẹ̀ wá karangida ilé iṣẹ́ ìjọba wà tó mójútó ṣe hajj ní gbogbo ìpínlẹ̀ nàìjíríà tó ṣe pé owó wọn rọjú ju tàwọn aládàáni lọ tó bá rí i pé iye tán ní kò san lágbọn abitọ wà ní ìsàlẹ̀ ń bì ó lágbára ju nítorí lágbára lọ ó lè lọ sókè ọ̀ya àwọn àpínlẹ̀ ti bẹ̀ owó tí wọ́n tún máa ń rọjú títí ìsàlẹ̀ ọ̀ya ń bì kìí ṣe nǹkan kan lọ́pàá títí wọ́n tún máa ń rọjú títí ìsàlẹ̀ tí ìbá ṣe é pé tí wọ́n bá fi bàálù rìnrìn àjò lọ sí Mẹ́kà ìrìn àjò yẹn dín wákàtí kan sí ìrìn àjò láti sàlẹ̀ǹbì ìdínú tó fi dínwó díẹ̀ sí ti sàlẹ̀ǹbì ìjọba kan náà ni ṣùgbọ́n ìjọba ń gbà tí tọ́jọ́ pé wọ́n fẹ́ jìnnà sábòsì owó tí wọ́n gbà lọ́dọ̀ ẹni tó gbéra láti Èkó ẹni tó gbéra láti lọrin kìí ṣe iye rẹ̀ iná lówó tí wọ́n gbà lọ́dọ̀ ẹni tó gbéra láti Kánò tàbí láti Sókótó nítorí pé láti àwọn abẹ́yẹn tí wọ́n máa ń lọ sí Jeddah àbí wọ́n lọ sí Al-Madina ìrìn àjò yẹn ó dín wákàtí kan ẹ̀sìn mọ̀ pé wákàtí kan bàálù ìṣòwò kékeré tí wọ́n bá ti rí pé kò rọ́ lọ́rùn láti sanwó lágbọn ibi tá a wà yìí béèrè lọ́dọ̀ àwọn ọmọ ìyá tó bá ní lágbọn òkè ọya wọ́n bá wádìí lọ́dọ̀ gbìmọ̀ tí mójútó fẹ́ hajj orí pé tibẹ̀ yẹn tó dínwó sí gbàgbọ́n àtàlẹ́ lọ́dọ̀ wa ń bì gbìyànjú tó ló abá bu ọ láṣìírí rẹ̀ ẹlòmíín lówó tó ti lè lọ hajj tipẹ́ ṣùgbọ́n ẹ̀rù ń bà ibi tó ń bá lọ àwọn ẹni tó ń fara pamọ́ fún wọ́n mọ̀ pé ó ń bẹ lọ́wọ́ torí pé wọ́n mọ̀ pé mílíọ̀nù gbé mílíọ̀nù ọ̀n gbé mílíọ̀nù pọ̀n ilé ìtọ́ lọ sàn ìbò ló ti rówó ẹ̀ òṣìṣẹ́ nìkan kan nu fámìlì rẹ tó lè parọ́ mọ́ ipò ńlọ́bọ̀ ọ̀sán àbùrọ̀ wọn á gbóore olúwa pamọ́ ìwọ lolúwa bò láṣìírí tó dé kó rówó hajj yẹn san ọ̀wá ń ẹni tó fẹ́ parọ́ mọ́ nu fámìlì rẹ pò ńlọ́bọ̀ ọ̀sán ọ̀nà ọmọ wa yan yọ ọmọ dunnú wípé òfin tó ń wòṣe tì sóun lọ́dọ̀ ọmọ ọmọ àgbà iye rọ́ọ̀ ìwọ lọ ìwọ lolúwa bò láṣìírí. ẹ ti sọ. So, olówó bíi mílíọ̀nù mẹ́jọ tó lè lọ fi sanwó hajj oṣù nílé lórí sẹ́nu kò bẹ̀rẹ̀ sí ní kọ́lé pẹ̀lú mílíọ̀nù mẹ́jọ rẹ̀ àbí kọ́ lọ sanwó hajj èwo ló kó tù síwájú kọ́ lọ sanwó hajj ni nítorí pé hajj yẹn ara ẹ̀sìn wa ni eléyìí tó ṣe polówó bí wá léèrè tó bá dijọ́ gbẹ̀ndàlùkọ́ yá mọ̀ pàápàá jùlọ àwọn ẹni tí wọ́n lágbára tí wọ́n lówó láti lọ kí ló dé tàn lọ ṣùgbọ́n rí akọ́lé akáàtì yẹn nǹkan lé ayé ni tába kọ ibi náà láti sí kò síbi tá a gbé lọ kó má tára rẹ jẹ wọn pe ah, alájà aríbidé síkà ni wọn fẹ́ jẹ ìdínà tó fi jẹ lọkọọkọ lọ kọ náà kí lọ mà tí ó ṣẹlẹ̀ lẹ́yìn ọdún yìí tó kúkú má tí ó ṣẹlẹ̀ ájì yẹn wàá gbé lọ ṣùgbọ́n lé òun níbi kankan tó ń gbé lọ ó kọ́lé kọ́ lọ hajj ńtọ́ daniel. o àmọ́ ìgbà tó wòlé ọ̀bá ní ká méjèèjì hajj ló fún lọ́la lórí ipe kọ́ kọ́lé ẹ jẹ́ ká kíyè sára olúwa bọ́ ọ olówó tó lè fi lọ sí hajj bàbá àtìyá rẹ àwọn ò tí ì lọ rí ọwọ́ ń béèrè tí bàbá rẹ àbí màmá rẹ ní kó ọba sanwó hajj ni ìmọ̀ tó ṣe kó ò tí ì lówó èèyàn mẹ́ta sábà pé ìwọ bàbá àti màmá rẹ ẹjọ lọ lẹ́ẹ̀kan náà torí ara rẹ ló ti bẹ̀rẹ̀ ìwọ ní kọ́kọ́kọ́ lọ ṣiṣẹ́ hajj yìí ná wà tó bá wà lọ tó bá dé tó lọ bá tó bọ̀ láti rí ó wá mú ẹnìkan nínú bàbá àbíyá rẹ ó ní kí òun náà lọ tó bá sì lè rán àwọn méjèèjì lẹ́ẹ̀kan náà kò sí nǹkan tó burú ń bẹ̀ ṣùgbọ́n ọ̀ranyàn ká lọ ṣe hajj. owó tá a nà tá fi lè lọ kò sí lórí ọmọ olúwa wípé rẹ sanwó hajj fún ọ nítorí pé olúwa ni walillahi ala nnasi hajjal bayti man istata'a ilayhi sabila ẹni tó bá lágbára fúnra rẹ lọ́lúwa ala hajj bọ̀ lọ́rùn ó lágbára fúnra á lọ sunkún sọmọ lọ́rùn ọmọ lówó tó lè fi ràn sí lọ́rùn lórí kíkọ́ sanwó fún ọ ṣùgbọ́n lágbọn pé ojú ní rojú sànù lágbọn pé ọmọ fẹẹ ṣe dáadáa sóbì rẹ kò á sínú kẹta lè ti torí rẹ máa ṣépè fọmọ tá a máa sọ pé ọmọ òwúlò ó lówó rẹ ó dówó rẹ ní ajíye sọ̀rọ̀ yàn lórí rẹ lẹ́nìkan bá bọ̀ sanwó rẹ sísan tọ́bọ̀ sàn ọ̀sọ́dọ̀ ọ̀ràn yàn lórí ẹ̀ ẹ̀mọ́ tó bá lọ sétò sí dáadáa ọ̀ràn yàn rẹ̀ ti kúrò lórí rẹ̀. torí de eléyìí abẹ Allah azza wa jal àwọn ẹni tí wọ́n rí owó owó halal láti fi lọ san owó hajj wọn olùwàdàkùn mọjà wọn tàmà sẹni rọrùn fún wọn láti lọ wọ́n máa ti lọ tẹsẹ náà látẹwọgbà fi hajj wọn ní alálọbọ àwọn tá a sì rówó rẹ̀ olùwàkọlànà àríkò wa olùwàlẹdàá kó gbogbo aláṣìírí níbi tá a lérò àti ibi tá a lérò kọ́mọ́sí ṣe hajj náà léèwọ̀ gbogbo wa. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك